a fi ọpẹ́ fún olówó ọlọ́run àwọn ọmọ ogun ẹni tó tún ra ayé wa padà ẹni tó mú wa wà láyé tó mú wa wà láàyè ẹni tó rà wá padà kó nínú ìdààmú ẹni tó rà wá padà kó nínú ọ̀fọ̀ ẹni tó rà wá padà kó nínú ìbànújẹ́ ẹni tó rà wá padà kó nínú ewu òru ẹni tó rà wá padà kó nínú ewu ìka ènìyàn mo wí pé ògo ni fún orúkọ mímọ́ rẹ̀ mo gbé ọlọ́run ga lọ́pọ̀lọpọ̀ fún àwọn iṣẹ́ ìyanu tí ọlọ́run ń ṣe pàápàá jùlọ nípa àdúrà yìí tá a sì ń gbọ́ àwọn ẹ̀rí ìyanu tí àwọn ènìyàn ń pè wá láti ibi gbogbo lórúkọ jésù kristi ti násárẹ́tì àdúrà tọ̀sẹ̀ yìí yóò tún ṣohun ìyanu nínú ayé rẹ gbogbo ọkàn tó ń gbọ́ gbogbo ọkàn tó ń fi ìgbàgbọ́ gbà á ní orúkọ jésù kristi ti násárẹ́tì àdúrà ti ọ̀sẹ̀ yìí ohunkóhun ohunkóhun nínú ènìyàn nínú ìmọ̀lẹ̀ nínú òkùnkùn tó bá ní kó mọ̀ ṣiṣẹ́ agbára nínú ayé rẹ agbára àgbélébù kọlù àṣẹ àgbélébù kọlù mo gbàdúrà fún ọ nínú ọ̀sẹ̀ tuntun yìí lórúkọ jésù kristi ti násárẹ́tì bí o ti ń jáde lọ ìwà láàyè ọlọ́run kó máa bá ọ lọ ìjáde rẹ ìwọlé rẹ nínú ọ̀sẹ̀ yìí kò ní mú ibi lọ́wọ́ ìjáde rẹ ìwọlé rẹ nínú ọ̀sẹ̀ yìí ìbùkún ni yóò já sí ìbùkún ni fún ọ nígbà tó bá ń jáde ìbùkún ni fún ọ nígbà tó bá ń wọlé gbogbo àdáwọ́lé rẹ nínú ọ̀sẹ̀ yìí lórúkọ Jésù ò ní kábàámọ̀ lórúkọ Jésù ò ní jẹ kúrò mo wí nípa tiẹ̀ bí ilẹ̀kùn ọjọ́ ti ń ṣí ilẹ̀kùn ojúrere olódùmarè kò máa ṣí fún ọ ọwọ́ agbára tó dá ọ dúró ọwọ́ ọlọ́pàá òkùnkùn eléyìí tó dá ọ dúró sójú kan tó dá ire rẹ dúró tó dá iṣẹ́ rẹ dúró tó dá ayọ̀ rẹ dúró tó tó tó tó dè ọ́ mójú kan lórúkọ Jésù olùgbàlà ìwà láàyè Ọlọ́run ó gbàgbára lọ́wọ́ rẹ̀ ìwà láàyè Ọlọ́run ó gbàgbára lọ́wọ́ ẹ̀ gbogbo àwọn aṣebi lójú ọ̀nà ìwà láàyè Ọlọ́run ó sọ wọ́n di ìtẹ̀mọ́lẹ̀ mo wí nípa tiẹ̀ nínú ọ̀sẹ̀ yìí wàá rí ìrànlọ́wọ́ Ọlọ́run wàá rí ìrànlọ́wọ́ Ọlọ́run Ọlọ́run yóò dá sí ọ̀rọ̀ rẹ yóò fi àánú ńlá yóò fi dá sí ọ̀rọ̀ rẹ ò kábàámọ̀ ibi ò ní bá ọ nínú ọ̀sẹ̀ yìí o ò ní kábàámọ̀ ibi ò ní bá ọ ọjà rẹ yẹn lórúkọ jésù olùgbàlà mo pe ogun ọ̀run ajé ilé tí ó pabùdó tì ọ́ tí ó mú kó tàtà jèrè lórúkọ jésù ogun ọ̀run ajé kó pabùdó tì ọ́ nínú bísínẹ́sì rẹ yẹn lórúkọ jésù olùgbàlà ọ̀run fún ìsọdi ńlá lórí iṣẹ́ rẹ ó yá kó sí fún ọ nínú ìrìn àjò ọ̀sẹ̀ yìí kó sí fún ọ lórúkọ jésù kó sí fún ọ ọ̀run ìsọdí ńlá ọ̀run ojúrere ọ̀run ìrànlọ́wọ́ lórúkọ Jésù ó yá kó ṣí fún ọ ògo ni fún ọlọ́run mo gbàdúrà fún lórúkọ jésù gbogbo ẹ̀yin tó ń gbọ́ mi níbi gbogbo gbogbo gbèsè tó jẹ ọlọ́run kó bẹ́ẹ̀ san lórúkọ jésù ìrànlọ́wọ́ ńlá tí ó san gbèsè yẹn ìrànlọ́wọ́ ńlá tí ó gbojú rẹ lọ́wọ́ omijé ìrànlọ́wọ́ ńlá tí ó yí ìtàn rẹ padà ìrànlọ́wọ́ ńlá tí ó fẹ̀rí sí ọ lẹ́nu lórúkọ jésù wàá rí ìrànlọ́wọ́ ọlọ́run lórúkọ jésù wà á rí ìrànlọ́wọ́ olódùmarè lórúkọ jésù wà á rí ìrànlọ́wọ́ ẹni tó láyé àti ọ̀run yóò dìde yóò ràn ẹ́ lọ́wọ́ yóò gbẹ omijé rẹ yóò gbà ọ́ lọ́wọ́ ọ̀tá yóò gbà ọ́ lọ́wọ́ abínú ẹni yóò gbà ọ́ lọ́wọ́ onílára lórúkọ Jésù gbogbo iṣẹ́ ibi ètí ọ̀tá ti fi ìkanra ṣe nínú ayé rẹ lórúkọ Jésù ẹ̀mí mímọ́ bàjẹ́ lónìí ètí òjòrò lóore ètí òjòrò aláàánú lórúkọ Jésù ẹ̀mí mímọ́ bàjẹ́ lónìí gbogbo iṣẹ́ ẹlẹ́yẹ gbogbo iṣẹ́ ìkà tá a ṣe lórí ayé rẹ ètí àforúgànjọ́ ṣe ètí a ṣe nílé aláwo ètí a ṣe nílé dì ètí a ṣe nínú ẹgbẹ́ ìmùlẹ̀ òkùnkùn gbogbo iṣẹ́ òd òdì gbogbo iṣẹ́ ìkà èyí tó dínà olóore tó dínà olùrànlọ́wọ́ tó máa yé rẹ wà lójú kan tó fi ọ́ sípò àìní tó fi ọ́ sípò ẹkún tó fi ọ́ sípò ìjákulẹ̀ gbogbo iṣẹ́ ìkà ènìyàn gbogbo iṣẹ́ ọ̀dájú ẹ̀dá gbogbo iṣẹ́ ibi wọn máa yé mòsíndà lórúkọ Jésù ọ̀run bàjẹ́ lórí ayé rẹ lórúkọ Jésù ọ̀run bàjẹ́ lórí ayé rẹ lórúkọ Jésù ọ̀run bàjẹ́ lórí ilé rẹ lórí ìgbéyàwó rẹ gbogbo tí òjò láyọ̀ lórúkọ Jésù gbogbo tí òjò láyọ̀ tí òjò onífọ̀kànbalẹ̀ tó wá rí ibùjókòó rẹ tó rí ìgbéyàwó rẹ bíi battlefield bíi ibi ogun lórúkọ Jésù olùgbàlà gbogbo ìwọ́wọ́ tó kọwọ́ lórí ayé rẹ lórí ìgbéyàwó rẹ àṣẹ ọ̀run túká lónìí àṣẹ ọ̀run túká lónìí ire tí Ọlọ́run ní fún ọ ó yá kó tẹ̀ ọ́ lọ́wọ́ olùrànlọ́wọ́ àyànmọ́ ayé rẹ ó yá lọ bá pàdé nípa ọwọ́ agbára tó ń ṣílẹ̀kùn ọjọ́ tí ẹnikẹ́ni ò lè dá dúró lórúkọ Jésù ni mo pàṣẹ fún ìṣẹ̀dá rẹ̀ lórúkọ Jésù Kristi ti Násárẹ́tì olùrànlọ́wọ́ àyànmọ́ ayé rẹ̀ ó yá bá pàdé lórúkọ Jésù ó yá bá pàdé lórúkọ Jésù ó yá bá pàdé ògo ni fún orúkọ Olúwa ògo ni fún orúkọ mímọ́ rẹ̀ lórúkọ Jésù Kristi ti Násárẹ́tì ó ní mo gbàdúrà gbogbo ẹ̀yin aláboyún ẹ̀yin bóyún kú ẹni bí tán kú ẹni bòkú lọ́mọ lórúkọ jésù yìí bí òní bá ọ nínú ọ̀sẹ̀ yìí ìwọ tó ń gbọ́ mi yẹn mo bẹ̀ ọ́ ka àwọn sáàmù yìí kó máa kà wọ́n o lè kà láàárọ̀ o lè kà lọ́sàn-án o sì lè kà lálẹ́ psalm twenty psalm thirty two psalm fifty six psalm sixty four máa kà máa kà kó kà kó dẹ̀ gbìyànjú láti gbàdúrà nínú ìṣọ́ òru ní ọ̀sẹ̀ yìí kó gbàdúrà bó ṣe ṣòro ọjọ́ méjì bó ṣe ṣòro ọjọ́ mẹ́ta bí ò tiẹ̀ ju twenty minutes lọ kó dìde kó gbàdúà kó gbàdúà kó sọ fún olúwa ọlọ́run àwọn ọmọ ogun gbogbo odi táyé mọ yí ọká gbogbo odi tí ọ̀tá mọ yí ọká gbogbo odi tí ìka ènìyàn mọ yí ọká tó dá ayé rẹ dúró sójú kan tó dá iṣẹ́ rẹ dúró tó dá ìbùkún rẹ dúró gbogbo odi gbogbo odi òkùnkùn wà láàyè ọlọ́run kó bí lulẹ̀ kó bí odi yìí lulẹ̀ kó bí odi yìí lulẹ̀ odi àìrólùrànlọ́wọ́ kó bí lulẹ̀ kí àwọn ènìyàn orínà rí ọ kó lórí orínà rí ọ gbogbo sẹ́ka ènìyàn kọlọ́run ó bàjẹ́ nínú ayé rẹ gbogbo iṣẹ́ tí ọ̀tá fi ìkanra ṣe tí àwọn ẹni ibi ṣe tí àwọn onílara ṣe tí ọ̀dájú ẹ̀dá ṣe lórí ayé rẹ fún ibi káyé rẹ má lè tẹ̀síwájú iṣẹ́ rẹ má lè tẹ̀síwájú kí ìpinnu ọlọ́run má lè ṣẹ ọlọ́run tó sọ ìmáítófẹ́lì dasán lórí dáfídì ọlọ́run tó yẹ̀yẹ́ àwọn ẹ̀gbọ́n jósẹ́fù tó sì mú kí ìpinnu rere ọlọ́run kó ṣẹ nínú ayé rẹ ní orúkọ jésù yóò mú kí ìpinnu ọlọ́run ó ṣẹ nínú ayé rẹ mo fẹ́ kó gbàdúrà yẹn nínú ìrìn ọ̀sẹ̀ yìí kó o fi ayọ̀ ẹ̀tí bí ò tiẹ̀ ju aago mẹ́ta lọ mo mọ̀ yí pé ọlọ́run yẹn tó ní nípa àdúrà àti àwẹ̀ iṣẹ́ agbára yóò ṣe wàá sì ní ẹ̀rí ìyanu lórúkọ Jésù mo gbàdúrà fún nípa ẹni tó ní ayé àti ọ̀run mo gbàdúrà fún nípa agbára dẹ́dá àti aṣẹ̀dá lórúkọ Jésù ìṣẹ̀dá rí ò ní gba ibi mọ́ra ayé rí ò ní gba ibi mọ́ra ẹsẹ̀ abánisọ̀fọ̀ kò ní wọlé tọ̀ nítorí tìẹ nítorí ìtọkọ rẹ nítorí ìtọmọ rẹ nítorí ìtayà rẹ nítorí ohun gbogbo tó múnú rẹ dùn nítorí olóore rẹ nítorí olóore mi lórúkọ Jésù ẹ̀sìn abánisọ̀fọ̀ lórúkọ Jésù kò ní wọlé tọ̀ wọ́n ètò kù nínú ọdún yìí a ò ní po rírí ẹkún ètò kù nínú ọdún yìí ayé ò ní bá wa ṣọ̀fọ̀ ètò kù nínú ọdún yìí ò ní rárìn rá ìbànújẹ́ ayé ó di èèwọ̀ fún ọ ẹkún àdásun ó di èèwọ̀ fún ọ lórúkọ Jésù mo ló di èèwọ̀ fún ọ lórúkọ Jésù mo ló di èèwọ̀ fún ọ ogun àkóbá ayé ó di èèwọ̀ lórúkọ Jésù ó di èèwọ̀ rẹ lónìí ayé ò ní sí ọmọ ayé ayé ò ní kó bá ọ ayé ò ní sí ọpa ibi ò ní bá ọ ẹrù tí kìí ṣe tiẹ̀ tí ayé ń dì kalẹ̀ níwájú rẹ tí a ń pàrókò rẹ fún ọ lójú oorun rẹ lójú àlá rẹ lórúkọ Jésù olùgbàlà bí o bá lè rí àmì ṣe níbi tó wà ìwà láàyè Ọlọ́run kó gbé ẹrù fẹ́lẹ́rù oríire ò ní rẹrù ọ̀ràn ibi ò ní bá ọ gbé ò ní jẹ̀koro ògo ni fún Ọlọ́run wa ògo ni fún Ọlọ́run wa ẹ̀yin ará nínú olúwa ẹ má jẹ́ ká gbàgbé ọ̀rọ̀ ọlọ́run eléyìí tí ó wà nínú ìwé dìtalórómì dìtalórómì chapter thirty two eh, verse twenty nine eh, ó wí pé ìbá ṣe pé wọ́n gbọ́n ni kí òye èyí kí ó sì yé wọn wọ́n yìí bá ro ìgbẹ̀yìn wọn jọ̀ọ́ nínú ìrìn àjò ọ̀sẹ̀ yìí nínú ìrìn àjò ayé rẹ máa ronú wípé ayé yìí yóò tán lọ́jọ́ kan báwo ni ìgbẹ̀yìn mi yóò ti rí níbo ni mo yọjú sí eh, àwọn iṣẹ́ tí máa ń fọhùn rere ní ẹ̀yìn ènìyàn ò ní kẹ́ jẹ́ ká máa ṣe ṣùgbọ́n mo fẹ́ kó mọ̀ dájúdájú wípé ọ̀run dájú ọ̀run dájú níbo la ó sì ti lo ìgbẹ̀yìn wa níbo ni a ó ti lo ayérayé wa ní báwo ni ìgbẹ̀yìn rẹ yóò ti rí ṣé lọ́dọ̀ ọlọ́run ni àbí lọ́dọ̀ sàtánì àwọn ìgbé ayé tí kò bá ìfẹ́ ọlọ́run mu ẹ jẹ́ ká jìnnà sí ká sì mọ retí bíbọ̀ olùgbàlà wa nígbàkúgbà lórúkọ jésù olùgbàlà yóò dára fún ọ ọkàn rẹ yóò balẹ̀ ibi ò ní bá ọ àdáwọ́lé rẹ yóò yọrí sí rere ire àti àánú yóò máa tọ̀ ẹ́ lẹ́yìn ní gbogbo ìgbà ní gbogbo àkókò ní gbogbo ọjọ́ ní gbogbo oṣù lórúkọ jésù olùgbàlà ò ní pasán ò ní pòfo ò ní pàdánù àlàáfíà ọlọ́run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 kò sí àkókò kan tí wàá gbọ́ iṣẹ́ agbára yóò ṣe nínú ayé rẹ kò sí àkókò kan tí wàá gbọ́ iṣẹ́ ìyanu Ọlọ́run yóò ṣe nínú ayé rẹ lórúkọ Jésù Kristi Olúwa àti olùgbàlà wa fún àdúrà àti fún àmọ̀ràn ẹ pè sórí aago yìí zero eight zero three four seven one four two seven eight zero àlàáfíà ní fún yín Jésù. níṣó oníṣẹ́ ibi máa ṣe níṣó.